so lè tó ń gbogbo ẹnikẹ́ni tó bá ti ń se lára kò lè ga ojú kan tó wà náà náà ni ó wà torípẹ́ni tó ń ṣe kèéta yẹn kèéta kò ní kí ọlá rẹ̀ ó mọ́ pọ̀ sí ìlara tó ń ṣe yẹn kò ní kí eré rẹ̀ ó mọ́ mọ́ ga sí ní lójú kan àyà على من أسأت الأدب أسأت على الله في فعله كأنك لم ترضى لي ما وهب وكان جزاؤك أن زاد لي وسد عليك طريق الطلب àfáàní ìwọ tó ń ṣe ìlara ọmọlàkejì in tó ń ṣe ni wípé ó sì jẹ́ pé lágbájá lọ́lọ́run ṣe nǹkan báyìí fún kí lọ́ka ṣe ń bẹ̀ ẹni tó bá wu ọlọ́run lọ́lọ́run máa ń so oore rẹ̀ fún torí pé mo ti ń ṣe kéétà yẹn ìlara yẹn oore ẹni yóò tún máa pọ̀ sí i ìwọ tó ń ṣe kéétà àsìkò tó yẹ kí wò fi bẹ lọ́hùn oore ó máa ṣe kéétà ó máa ṣe lára oore ó tún máa dì mọ́ ni kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ ṣèdí ìtọ́lọ́wọ́ bá fi ń sọ fáwọn alkitab èéṣe tẹ́ fi ń ṣe ìlara àná Muhammad sallallahu alayhi wa sallam Ebi ìtọ́lọ̀ ń ṣe fún ànábì sọ́lá àṣàrà ọlọ́run ṣe irú tó jọ bẹ́ẹ̀ náà fáwọn ànábì ọlọ́run tó ṣáájú tiẹ̀ náà. Àwọn baba ńlá baba yín ọlọ́run ṣe irú ẹ̀ fún wọn náà. Sẹ́yìn nìkan èèyàn ọmọ Ísírẹ́lì lẹ́rù pọ́lọ́ wọn máa ṣe gbogbo nǹkan fún un. Wàtílkàlẹ̀ ayé àmúnudá wúlò àbẹ́yìn náà tó bá kọjú sí ọ lénìí, wọ́n pé kò ní kọjú sí ẹlòmíì náà lọ́la. Sòtúnyàn bá ti mọ iṣẹ́ ọlọ́run èèyàn ní kì í ṣe wípé òun nìkan lọ́lọ́run ṣe nǹkan yẹn fún yóò tún ṣe fẹ́lómìn yóò tún ṣe fẹ́lómìn yóò tún ṣe fẹ́lómìn bọ́ọ̀ ya ẹ ṣe rí nìyẹn ibi omi tó gbẹ lánàá tí ò sómi ń bẹ̀ bàbá débẹ̀ lónìí omi tí lè bẹ̀rẹ̀ sí máa sún bẹ̀ igi tó ń wé tí gbogbo ẹ̀ ń so èso dáadáa ó lè dọ̀la kọ́mọ́ sí kankan bẹ̀ mà kọ́lọ̀ kó ṣe wọn bẹ̀ igi tá a sì ti rò pé ó ti gbẹ a lè padà débẹ̀ kó tó máa wúwé bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ rẹ̀ nìyẹn wọ́n ṣe ìlara ẹnikẹ́ni ó mọ oore tọ́lọ̀ ń pa léṣe ilẹ̀ fún wọn náà àbáwọn àrọmọdọ́mọ tiẹ̀ náà ṣèdí ìdó fi jẹ́ wípé ara yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé nínú tọ́lọ̀ wọn bá kórìíra púpọ̀ kéèyàn mọ̀ ṣe lára abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó mọ̀ṣẹ̀ ṣọ wọn bẹ́ẹ̀ mọ̀ ṣe wá ní onílára mọ̀ ṣe wá lẹ́ni tínú rẹ̀ ò ní dùn sí oore tí ọlọ́run bá ṣe fún ọmọ ẹ̀yà wa bá a ṣe ń dunú sí oore ẹlòmíì ọlọ́run kó ṣe àlùbáríkà oore tó pọ̀ fáwa náà برحمته يا أرحم الراحمين إن شاء الله تعالى عودة دو ni ayé ilé tí a ti dúró lẹ́nu. Sallallahu wa sallama ala nabiyyina Muhammad